my baby girl. panya panya scatter the floor for me. FM, your feel good radio. Lenga. I'm the girl them lover. Uh, ah. uh. Boomba. Uh. Ah. Hey. Baby, wind up your bumper. Let go. Yeah. Uh. Excuse me. Feeling good. Uh. You're feeling nice. It's alright. Uh. Baby, hold your side. DJ, off. excuse me. 106.9 FM, your feel good radio. Spin off. Excuse me. Spinning on the ones and twos. It's your boy. fit hell in Nigeria. Eh. we wama mengala. We busy getting down, wala wana 105.9 FM, your feel good radio. suna ce mini yasa yau da gashi ranar da na za a yi rashi ina abin yake sai na ce gashi in zan yi classic baya fash ba haka ba sera eh ni na rera waka so sexy kamar imanera so why the hell you think I'm rapping my nigga wallahi ina neman naira to an fara an fara am fara an fara an fara am fara I'm fara I'm fired up. I'm fired up. I'm fired up. I'm fired up. I'm fired up. I'm fired up. I'm fired up. I'm fired up. I'm fired up. Classic, classic. And you still are you. Mm, you have been waiting for this, DJ. DJ New is going to make you beg for more. more, more. Fresh 105.9 FM, your feel good radio. Fresh 105.9 FM, your feel good radio. Spinning on the ones and twos. It's your boy, DJ New. Medication. Your medication makes me high. Just be patient. I'm like a patient trying to find levitation. Run your Touch a short way up and touch a long way down. And this is a bubble like we they are right down. The way you're something off it off it way by pound. In a fields of marijuana, that is my playground. I love you, Mary Jane. You're the prettiest of flowers, girl, me can't complain. When I'm with you, I feel so high, I rise above the rain. Are you know the people damage like that bitch cocaine? No, I leave them lonely, feeling only pain. Cause your DNA is of the highest strain. You're affected so potent, it's so insane. You so gummy and sticky like a plaster stain. When you grind out your body, only stems remain. And to love you is so risky, I might get detained. You always keep me flying on the highest plane. And anybody knows of green, your purples and blues. Cured little kids and old women too. And I say to myself, what a wonderful herb. And I say to myself, what a wonderful herb. Look how Babylon stood up in. Them fight you for years, for your love only for man serve years. Babylon stood up in for years. I know the whole of them are by shares. You should be a celebrity amongst any tree across the seven seas for your energy, but you're an enemy. Catching felonies for the remedies in your recipes. take your time always tuned into my favorite radio station. Fresh. Fresh. Look what I brought for you. Done. For the sake of love. Original I like that. Mastercraft on the beat. For the sake of love. like of love. Oh. I would do anything, oh, just to prove my love. Oh. I will cry you a river for the sake of love. Oh. I pray for you, baby. Baby, you're my ecstasy. You are my fantasy. You book one on one chance. Manu tutu mananyasi. Baby, you're my ecstasy. My ecstasy. You are my fantasy. You are my fantasy. You book one on one chance. Yeah. One chance. Mano tutu mana nyasi. See sick of love. I used to play around a lot to see how my doggy concubines be bring me penny rough. Remember, pa me toss off. See, I love your imperfections and your flaws. Me si can be a me side check or brand me unity fee and come in for being so soon top blocks. No, in can't me they iron rods. Baby, you got too much sauce. Dora, take me away. All the loving that you need, I got it for you, baby. What really do you want me to say? For once I know my soon I frame me bay. Everything gonna be okay. T Donna Madonna, Donna. So what is she I'm a son. be from a come and share me door for the corner. See, cry you a river. Baby, make you no shiver. We do be there. We need to have Beyonce love for my jigger. Whining the mommy. Keeping it honey. Frame me your honey, and I'ma show you the money. My feel wanna drink come on. Tim I will pay more. What we need to say we be come on. For the sake of love, oh. I will do anything for the sake of love, oh. I will do anything, oh. Just to prove my love, oh. I will cry you a river for the sake of love, oh. I pray for you, pray for you, baby. Eh. Eh. Baby, tell them say no lie. Say nothing can come in between us. We will fight it all. Even if we break up, we make up. Baby, tell them say no lie. Say nothing can come in between us. We will fight it all. Baby girl, you are my fire. Baby, you're my desire. put the boys if I want wanya. I swear to you, then go tire. I go one person, Mahawaya, to bring the change in Bugaria. And I promise you, my baby, I'll do anything for you for the sake of love. Oh. I will do anything for the sake of love. Oh. I will do anything, oh, just to prove my love. Oh. I will cry you a river for the sake of love. Oh for you, baby. Baby, you're my ecstasy. You are my fantasy. You book one on one chance. Mano tutu mana nyasi. Baby, you're my ecstasy. You are my fantasy. You book one on one chance. Mano tutu mana nyasi. Anything I do for your sake, I go buy a yacht for your sake. What if I build mansion for your sake? I'll do anything for you. Anything I do for your sake. Oh, yeah. I go buy a yacht for your sake. What if I build mansion for your sake? Ooh, I'll do anything for you. I like that. Jay Stance mixing. Yeah, yeah. Look you find everybody else is lying. Let's talk about you, Lolo. Say you beautiful, beautiful. Everybody know about you, Lolo your streets, for your streets, everybody just talk about you don't know. Everybody ready. Yes, yeah. Oh no no, girl you looking so fine. Everybody just talk about you, no no. Even for your streets, all of them, everybody just yarn about you, no. your streets, what we say, all of them is just they and about you. What we say, what we say, what we say, all the boys, and the men, everybody just they follow you. What we say, people for IG, people for Facebook, Twitter, all of them just they holler you. What, what we say, if you like say you use the jazz, I don't understand it too, what you do, what you just scatter my brain. I dey wait myself, I dey wait, make I catch you for road, oh. Baby girl, you I want to. Baby girl, I go give you a go. If you give me every sugar can have you want to. Cause it's your magic, oh. it's a you know. okay. I'm on the show, though I look good. Just want you to know that I'm serious. Curious, no man, these other fake niggas, they on serious. They get too slow, I'm fast and furious. I'm getting that cheap, I'm a genius. I'm on me, I'm on another level though. I'm on me, I'm on another level though. Niggas gonna come up to my tempo. They can't come up to my tempo. Cause they don't understand my everybody just they talk about you, no, no. Even for your streets, all of them, everybody just they yarn about you, no, no. I can't wait, can't wait to meet you, baby, oh, no, no, no. Even for your streets, why be say all of them, just they yarn about you, no, no. Girl, you looking so fine, everybody just they talk about you, no, no. Even for your streets, all of them, everybody just they yarn about you, no, no. I can't wait, can't wait to meet you, baby, oh, your streets, why be say all of them is just they ain't about you? nwoke nkịta utu onye ọnya ọka mma n'ilo akara oghori adịrọ na mba kwụ na ọnụ ga eji bụrụ ọnụ abalị agbụ aka anamagbozi aka n'abalị a mụbụ wagaji gama eji emi ji agwọ nna ole ole lekwa m anya nna telgo ọrụ ụmụazị a bụ ife a kwafa nwa ahụ hello hi hi guys hello hi hi na ụmụazị a kwụmụ be anyị ọkọ ndị igbo ọbụrụ ndị gbọgbọ bịa weta bịa teki ọdụ ụmụazị ozugbo Hello, please can I have smoothie, crystal champagne, yeah, um, with apple, banana, watermelon. Ah. Ah. <laughs> Eh, I, want eh? chicken and cheese. Excuse me. <laughs> What do you mean? What's that supposed to mean? I don't behave like that. Oh. No, no, no. Imagine that. boy gotta. I must confess, she did on my brain. She did on my brain. Shagunda them. come, everybody go inferno. She's green dark, she's way bad. Skill, I say, she come from Ghana. Captain, what is the matter? kiss her, well, she no go para. I go play my guitar if I no get any beat. Oh, as I kiss you, one of me, I just one single. Play my guitar if I no get any beat. Oh, as I kiss you, one of me, I just one single. I want Mary, Mary wanna from God. Samanin ka ng U-Baby pasi for she's E-Baby san karyang na da zaki Zan canya maki gaskiyan da dachi This inspiration Don't carry me cross my nation For this syncopation Baby you deserve a standing ovation As we go bump again Nobody will ever come in abundant leads. Scarcity come rich, we go bundle 3 Oh, want wanna turn up, wanna turn up, don't wanna come down. Yeah, yeah. gonna be okay. You are the father to the fatherless, the miracle working God. You make the blind man to see, you made the crippled man to walk. You are the lily of Galilee, you make impossible possible. Ah, kama truki mama, kuna sinu matana

up strong on a Monday. I go to gym on a Tuesday, then to the studio on Wednesday. I work it out till Thursday morning. I be chilling on a Friday. I play some shows on Saturday. If you ask me what my best day is, it's when I praise you on Sunday morning. I got my in my mind. most high. Uh, hallowed be thy name. Lord, you are the most high. Uh, hallowed be thy name. Lord, you are the most high. Uh, hallowed be thy name. my the bottom kissing my lips so. Oh. Banana my the bottom belly, nothing popping go. Oh. Banana my the bottom shaking my waist so. Oh. Banana my the bottom shaking your lips so. Banana my the bottom shaking your nose so. Banana my the bottom belly, kissing your nose so. Banana my the bottom belly, shaking your butt so. Babalara mighty bottom, bella kissing my lips, oh. African baby boy, oh. Imalalumbe. African titi gallo, Imalalumbe. African baby boy, oh. Imalalumbe. Balara mighty bottom, bella loving papingo. Balara mighty bottom, bella kissing your nose, oh. Balara mighty bottom, bella checking your waist, oh. Balana mighty bottom belly, it's in my nose. Oh. Balana mighty bottom belly, it's in my nose. Oh. Yadiba, Chigiribo, Yadiba, we, we, Yadiba, Chigiribo, Yadiba, we, we, Yadiba, Chigiribo, Yadiba, we, we, BA, BA, BA, BA. billet, billet, billet, billet, billet, billet, billet, billet, ewe. Yadiba, awawa, basue, babingo, basue, dabalaya, basue, ọláyà, basue, tajamọtẹ, basue, all stars, basue, awawa, basue, dabalaya, basue. Bingo, Bosue, Davalaya, Bosue, Bingo, Bosue, Jada Motel, Bosue, Olaya, Bosue, Victor, Bosue, Abimbola, Bosue, Austin, Bosue, Nasio, Bosue, Grrrr, Blue Boy, yes sir. Jehovah Jireh, my provider, Chimamanda. Jehovah Nisi, my healer, Chimamanda. my passion divider, my redeemer, Chimamanda. Ah. Everybody, my comforter, Chimamanda. luchukumwa lunchekuba ekigamba nda etukwasya obi na chineke ekigamba nda kimamba nda kimamba nda nata yagagwatyanyamba nda Africa chigamanda Manda, Mama mo formula ze chigamanda nata Manda, Papa mo nyeme chi chigamanda oh, Father Mbaka adoration chigamanda Manda, TV Joshua ndị synagogue chunamanda Ndị clergy niile ndị na-alụ ọlụ chunamanda Chimamanda Chimamanda daga kwaciya da manga shi ma manga Hey! ọdị m ka ya nwụ na nwa emeka ọfọchi gamanda eselu n'enu ego kris ụbachi gamanda obi taksi n'ọkịja chigamanda nata omemma ị na-eme mma chigamanda babalotija ezi oyimo chigamanda frank mara emeo south africa chigamanda united ọtị o mama o ọ̀nàfíọ́ mama mẹ́pẹ̀rẹ́ òsìgbò chigamanda fẹ́ẹ̀ka denuga global com chigamanda ebere chukwu obianọ chigamanda ọbụlọkalisia esi oyimo chigamanda bishop okonkwo manumo chigamanda chimamanda. it, it is your idiot. Girls go far away, not to matter it. Girls go round, around, around the world. Girls go round, around, around the world. be shay shay. Say I mean never start here, no like play play. You be my medicine, so my party make way. Nobody should come between me and my baby. Just me and you, holidays in Alabama. Pass it through Motengo make a back to Ghana, Timmy Pana. Love I share my kuma say designer. Frame me phone so can I voice yeah me down my baby. You giving me love, you go for kill person. And some corner baby, can I ask a real question? Udo shini mu we a cool send me a C session. And I'm in Ghana mention her rather than me letting go baby. I busy waiting for you. Till I know I'm searching for your love. It's never late for you. Shout out. I can't wait for tomorrow. Wait for, wait for tomorrow. your love. friends at the table doing shots, tripping fast, and then we talk slow. And you come over and start up a conversation with just me, and trust me, I'll give it a chance. Now take my hand, stop it, and the man on the jukebox, and then we start to dance. And now I'm singing like, girl, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now, follow my lead. I may be crazy, don't mind me. Say, boy, let's not talk too much. Grab on my waist and put that body on. follow my lead mm -hmm. I'm in love with the shape of you We push and pull like a magnet do Although my heart is falling too I'm in love with your body and Last night you were in my room And now my bed sheets smell like you Every day discovering something brand going out on our first date. Mm. you and me are thrifty, so go all you can eat. Fill up your bag and I fill up the plate. Mm. We talk for hours and hours about the sweet and the sour and how your family's doing okay. Mm. And leaving, getting a taxi, kissing the backseat, tell the driver make the radio play. And I'm singing like, girl, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now, follow my lead. I may be crazy, don't mind me. Say, boy. Let's not talk too much Grab on my waist and put that body on me I'm coming now, follow my lead Come coming now, follow my lead mm -hmm. I'm in love with the shape of you We push and pull like a magnet do Although my heart is falling too I'm in love with your body Last night you were in my room Now my bedsheets smell like you Every day discovering something brand new well, I'm in love Suliat. àǹtí Suliat. Suliat bẹ́ẹ̀ ni sà. ẹ máa bọ̀ gbé àpò ráìsì kan lẹ́jẹ̀ wọn ni o ti airpest fabrics. ẹ ṣe sà ẹ tuntun wa. ẹ ṣe ni ṣe àdàdúró ni ọ̀nà wájú o ọ̀nà wájú o ọ̀nà wájú o. wọ́n kọ̀m̀pìtì ẹ̀rín wọn. with your body Every day discovering something brand new I'm in love with the shape of Oyinlọlá Benjamin láti Mọ́kọ́lá ok ẹ máa bọ̀ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ ẹ lọ gbadìí ẹ ní NPG Farms. ẹ ṣeun sá àwa lọ́la. ẹ wà ìdí ní kẹ́ ẹ béèrè o. àfàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ tí wọ́n ń kún wa lọ́wọ́ lórí ètò yìí tí wọ́n ń ṣàánú tí wọ́n ń ṣàánú ẹ̀yin náà ara àánú gbà o. àmín àwọn ọmọ tí yín náà ara àánú gbà. gbogbo ń tẹ̀tí jùlọ láyé òní padà jù. àmín Apex Fabrics unique, uh, unique uh, fabrics NPG Farms Eh, nipco oil àtàwọn tó ti fún wa lẹ́bùn sẹ́yìn sẹ́yìn a dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tán wọ yín o. àwọn tó fún wa ní jùùsì ìjọ yẹn náà àdúpẹ́ lọ́wọ́ fúdì. fúdì. fúdì. Hmm, agbá lọ ọlọ́run ẹ̀ ní fúdì. èmi ti mọ mo ti mọ mo ti mọ mo ti mọ yẹ o èmi ti mọ. thank you Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹni rere lọ akíkanjú àyà rere màmá wa aya ẹnjìnìà lánìyí ọládèjì jáde láyé ní ọjọ́ kẹta oṣù kejì ọdún twenty twenty one age ninety years ẹbí ọmọ àti ọmọ ọmọ àyà ọlánìyí ọládèjì cordially invite you to the burial of our beloved mother Catherine Mojisola ọládèjì burial arrangement holds as follows wake twenty nine April twenty twenty one time ten a.m. venue Adenuga street Kogi Bodija Ibadan burial and interment thirtieth April twenty twenty one time ten a.m. venue Cathedral St James Okebola Thanksgiving service second May twenty twenty one one time ten a.m. venue cathedral st james òkèbọ́là ìbàdàn mother till we meet to part no more àwa ọmọ ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ gbogbo ọmọ ẹnjìnìà ọ̀lànìyàn ọ̀làdẹ́jì ló ń kéde ìsìnkú màmá wa catherine mojísọ́lá ọ̀làdẹ́jì mother ìyá onínúure sunre o. tẹsẹ̀ áńgẹ́lì ti tẹ̀. Hi, I'm Sharon. I work for NCI Insurance. Our head office is at number 3 Elsie Femi Pierce Street, Victoria Island, Lagos, with an annex office in Alausa, Ikeja, as well as branches in Abuja, Kaduna, Kano, Onitsha, Port Harcourt, Warri, and Ibadan, with more to come. We have come a long way from being known as Addict Insurance, and now NCR Insurance. We are part of NCR Participations, a pan African financial services group that has insurance, banking, real estate, technology, and more under its portfolio across 12 African countries. Our strength enables us to rise all classes of policies and take on businesses for both corporate and retail customers. Are you in the market for insurance? Speak to us today on 090 4841 8896 or visit www www.nciainsurance.com to get started. NCIA, the true face of insurance. All right, we need to slow down a bit. kátó máa tẹ̀síwájú ẹ lè kó bá mi ọ̀rọ̀ búkú bẹ́lẹ̀ nílẹ̀ ìkété sí mi ọmọ ọmọ ọmọ randu randu yìí àbí randu avenue yìí. ọmọ tó kí ni. tí mo bá ní kí n dá ẹ̀yin méjèèjì lóhùn lẹ́nu nígbà tí mo fẹ́ dáadáa lẹ́nu wọ́n á ní fẹ́lẹ́ mo bẹ dúpẹ́ lórí àwọn ọmọ ẹ̀ṣá ah. gbogbo àwọn náà ṣeré lójú ẹ̀ wọ́n sì máa ṣeré lọ náà ni. àmín. mo bẹ bẹ yọ lánàá lórí àwọn tó ṣe ra mọ́tò tuntun oh. ayẹfẹlẹ yẹfẹ wọn kàn tún fáìn sí lẹbìdì mm. ẹ wo eyín ojú ẹ <laughs> ayẹfẹlẹ yẹfẹlẹ èmi náà múra tọ̀dọ̀ mi stamp tí wọ́n gbélé wedding date mi tẹ́lẹ̀ wọ́n ti yọ stamp yẹn kún bẹ́ẹ̀ stamp tó láì kan ti fi síbẹ̀ ṣé ti ṣe tán. yes now. ok torí mo ní appearance nsìn oníwọlọ. o disappearance wa lè mi. o disappear lẹ́sẹ̀kẹsẹ̀ gbéragbéra gbégbégbé. ẹ kúrò lẹ́jà rè. tó tí ọmọ inú náà ti rí. Hmm? Ah, ṣé ó máa ń wọ náà ti ni. ó wọ náà ti kàn ó wàá jọ fún ọ lọ́mọ. orúkọ yín sà. akim salawa gbẹdọ. bọ́dá akim ṣàlàfẹ́ àlẹ́dẹ́. adúpẹ́. ǹjẹ́ lẹ̀ ń gbà àwẹ̀ náà. bẹ́ẹ̀ni. Ah, ẹ̀mí òṣìkà. àmì ọlọ́run. Hmm. bọ́dá akim. ẹ̀ra company wo lẹ ń represent. farukin sport international limited. ẹ rọra pé o. farukin. farukin sport international limited. sport. yes. ẹ̀yin lẹ ní company yín fún yín kí lẹ ń ṣe ń bẹ̀. a máa ń promote footballers. ok mm. àǹfààní nìyẹn. bẹ́ẹ̀ni. kí ni iléeṣẹ́ yẹn dúró fún nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn gẹ́gẹ́ bíi fúbọ́là tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ̀yin ń gbá bọ́ọ̀lù tẹ́lẹ̀ wíǹgì wo lẹ̀ ń gbá. Ah, eight eight lẹ́ ń gbá. yes mo dẹ̀ máa ń play nine náà. club ló ti ẹ ti ní júlì o ṣe ṣe ìbọ̀dá ẹni sòrò club wo lẹ ti bá gbá rí. <laughs> mo play fún national <laughs> ẹ̀yọ sẹ́ẹ̀tì rí. ìrọ̀ <laughs> mo play. mo play fún national team rí àti Ọbàńtà football club. ok àti monkey post. six aside wọ́n mọ̀ rẹ̀ ń ti kẹ̀kẹ́ wọ̀ ẹ́ kódà ẹ má bínú bọ́bọ́ yóò serious níjẹ́ ṣe ń tẹ̀sí o ṣáfẹ́ rà mí ni. Ah, ẹ̀rà goalkeeper yìí. <laughs> mọ̀mọ́lémú àti pàláyé mọ̀mọ́lémú. so company yìí máa ń scout fún àwọn footballers. yes fún footballer tó bá mọ̀ gbọ́ ọgbà tó ní. tó bá mọ̀ gbá tó mọ̀ gbá because tó dẹ̀ dára ẹ̀ lójú. bẹ́ẹ̀ni ní program tá a ṣe ní last time. Mm. a lot of people ló ń pè mí ṣùgbọ́n kì í ṣe nǹkan tá à ń fẹ́ kí ni nǹkan tẹ́ ń fẹ́. àwọn ọmọ kéékèèké bíi ọmọ mi fẹ́ play ball ọmọ mi fẹ́ gbá ball ló ń pè mí ah. kì í ṣerú ẹ̀ bẹ́ẹ̀. àwọn wo lẹ wá ń fẹ́ àwọn fúbọ́là ẹyin ní dàkúkọ. ẹ ẹ àwọn ò kì í ṣe ó ní nǹkan tó ní káàkú máa ń ṣe tó téèyàn professional ẹ ní fìdí yẹn mhm. n tá a máa ń ṣe ni pé ìwọ tó bá ti mọ bọ́ọ̀ gbá. Mhm. dáadáa dáadáa tó dẹ̀ ní dream láti play ní abroad. Ok, àwọn yẹn làwọn ń ṣiṣẹ́ pẹ̀lú wọn. ẹ ti láwọn tó ń wá professional footballers. àwọn ah, mo ti sign pẹ̀lú àwọn club ní Turkey club mẹ́rin àti àwọn agents okay you oh. understand so wọ́n ní pé kí n kó Nigerian footballers wa. mélòó. Okay ah twenty two players. péré péré lẹ́ni báwo la ṣe wá fẹ́ mọ ètò dáńtọ́. nǹkan tó ṣẹlẹ̀ dípẹ́ tá a bá ti rí fúbọ́là wa dá tí fúbọ́là bá rìn yàn wa dá mọ́. Ah. <laughs> ẹni sùúrù bàbá yìí kẹta kò lè wá nǹkan kan o. irọ́ mo gbà fún mo kàn kiri. tí fúbọ́là bá rìn eh. tó bá dúró tí èmi bá rí. sẹ́mẹ́ni bá kẹtan o lè kẹ́ kó má jẹ́ fúbọ́là. yeah I was once a goalkeeper. ó lóun múlé mu pẹ̀lú ẹsẹ̀ <laughs> tó dàbí ti bí tù. jẹ́ káwọn èèyàn tí mo múlé fún àwọn tíìmù kí wọ́n pè Pompido. Pompido ah. <laughs> bẹ́ẹ̀ náà ni bọ́ọ̀lù ń dò abẹ́rẹ́ ni màá gbà. irọ́ so kí ni ìgbésẹ̀ táwọn èèyàn á gbé láti jàǹfààní. yes wọ́n máa gba fọ́ọ̀mù hmm. wọ́n máa kọ́ rẹ́dísítà ìwọ tó o bá ti ń ṣe footballers tó hmm. jẹ́ tó dáńtọ́ gẹ́gẹ́ bí nǹkan táwọn sọ yìí. kó má waste owó ẹ̀ kó má hmm. gba form ṣùgbọ́n tó bá mọ̀ pé o dáa bọ̀bọ́ mọ̀ pé o dáa pé o fẹ́ lọ o ní dream any wing any wing o ní dream tó bá jẹ́ wing gan ni a lè convert as another wing mean àsìfù tó bá ti jẹ́ footballers ìdásán hmm. a lè convert. ẹni club mẹ́rin ni ni wọ́n bẹ̀ yín iṣẹ́ yes láti recruit láti recruit professional footballer professional footballer kó wá play ní Turkey ní Turkey yes agent ń bọ̀ láti Germany agent bọ̀ láti Greece níjọ́ wo tàbá dán tó ń bọ̀ àwọ̀ àwọn footballers. ìgbà registration ma close. registration ma close now so ma close on the ten of next month. ah may ah, ah, ten. yes ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀sà ẹ̀dẹ̀ ní twenty two péré lẹ fẹ́ mú. bẹ́ẹ̀ni ah, kí ló ṣẹlẹ̀ ni pé time ni hmm. footballer sixteen eh, sixteen ẹ time ni kò ń ṣe every time. ẹ ṣe kì í ṣe pé béèyàn bá ṣe mọ èèyàn lẹ ṣe máa mú èèyàn báyìí. no àwọn òṣèrú ẹ. báwo lẹ ṣe fẹ́ ṣe screening. a máa ṣe screening àti make arrangement ní eh, Lagos State oh, Tẹ̀sílímì Balógun. ok lẹ́kọ̀ọ́. gbogbo àwọn tó bá register máa wá síbẹ̀. Hmm. ṣé àwọn èkó náà tún máa join ni. everybody ni everybody ló lè join. twenty two péré lẹ́sìn ní ìdí. yes. Ah n tó bá pé eyín tẹ mọ̀ kẹ́ ẹ̀rí ta lọ́wọ́ lẹ́yìn. tàbá ti rí i pé ìwọ ìdá o ò ní bà iṣẹ́ wa jẹ́ because taba kó taba gbé ìwọ́de bẹ́ẹ̀ tó kì í ṣe fúbọ́lá wa ní kí lélẹ̀ tó mọ taba tó sọ fún apá náà ọ̀dà program òní dáa ló mọ̀ hmm. hmm. òyìnbó fẹ́ nǹkan bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n béèrè àǹfààní kan ṣé tẹ bá ṣe screening sìn tẹ mú twenty two tán ṣé ẹ lè láṣẹ lẹ pé òkè ẹ ti ní àwọn míì ní reserve tán bá tó bá di pé ẹ wọ́n tún request ẹ wulẹ̀ ní wá sórí rédíò wá announce mọ́ ẹ kàn mú lára àwọn tí. a kàn mú lára wọn if gan i make arrangement ní Tunis. ẹ sà ẹ dúró àwọn wo ló fẹ́ ṣe screening mo ní àwọn coach tó ń bá mi ṣiṣẹ́. àwọn coach ṣé wọ́n ní lójúṣàjú mo máa yé fẹ́lẹ́ rí. èmi wà ń bẹ̀. ẹ sà tí n bá ní candidate nǹkan ṣé ẹ wá jẹjú mi ni. ẹ tó bá ti mọ̀ gbá bọ̀ tó bá ti mọ̀ gbá ànímú. ó máa gùn tó bá dọ̀hún. irọ́ àṣerú ẹ̀. <laughs> ẹ ṣerú yẹn níbo náà ti máa rí fọ́ọ̀mù gbà ká ní pé mo fẹ́ fún yín ní owó gidi ńkọ́ ẹ ṣàjẹ́ kọ́ mọ̀ ní travel. tó bá pé irú yẹn pé ó fẹ́ travel lọ́yẹ̀ ọ̀tọ̀ nìyẹn by all means ọ̀tọ̀ nìyẹn ó mọ̀ gbá kò mọ̀ gbá ọ̀tọ̀ nìyẹn. ọ̀tọ̀ nìyẹn a nírú nǹkan bẹ́ẹ̀ náà. but kì í ṣòun lẹ̀ ń ṣe ní ìsìn. ẹ à ń ṣe yẹn náà ń sìn báyìí ìyẹn ní Canada ni àti Azerbaijan. ẹ já fèsì ilé ìtẹ́ bá wáyé. but ní àwọn mẹ́ta náà ń bá but ní ti time of football mm. tó o bá ti mọ̀ gbá kò sí owó tó lè kó wa ò lè lọ. Ah ti Canada tẹ sọ yẹn èló ni fọ́ọ̀mù ń bọ̀ ṣẹ́gun. fifty thousand ni fọ́ọ̀mù. sa fifty thousand ni fọ́ọ̀mù. Ah, ok téèyàn bá san fifty thousand tẹ́ẹ̀ tó wá mu ṣé kò ní. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti ń sọ. ẹni tí ò bá dára ẹ̀ kó má wulẹ̀ waste owó. má wà registered kò sí nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú onítàn. ok hmm. because èmi ti ní experience yẹn rí. Hmm. understand ní world cup tó kọjá lọ yẹn airport ní Russia ní Russia ni mo ti mọ̀ pẹ́lú mi ò kí ń ṣe footballers. Ah nǹkan tó fa nǹkan tí mo fi wá sórí rédíò yìí níbo ni wọ́n ti máa gba fọ́ọ̀mù. wọ́n máa gba wọ́n lè gba fọ́ọ̀mù yẹn ní ọ́fíìsì ti tèmi. n bò lọ́fíìsì ọ̀dọ̀ yẹn adéọ̀yọ́ ni Mushin. adéọ̀yọ́ ni Mushin. lẹ́kọ̀ọ́ mo ti mọ̀ bó ti ń bá dárúkọ bẹ̀rẹ̀ ẹ̀ wò bá kan. ṣé Mushin èkó Mushin lẹ́gbẹ̀ẹ́ Standard Hotel lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ láti máa lọ gba fọ́ọ̀mù. ẹ àbí kan lọ sí ọ́fíìsì EOB kan lọ gba fọ́ọ̀mù fọ́ọ̀mù ti wà ń bẹ̀ báwọn. mo ní ọ́fíìsì EOB. mo ti gbàgbé bọ̀ ti déédéé àṣàlẹ́jì mi sa. jẹ́ kọ́ lọ́run mú ẹ kó sọ̀rọ̀ o. àádúrà ah, tì ní. ṣé kìí ṣe níbi stanbic yẹn. bẹ́ẹ̀ni lẹ́gbẹ̀ẹ́ stanbic. níbo ń bẹ. níbi challenge. níbi ṣé kìí ṣe níbi ọ̀nà oríta yẹn. bẹ́ẹ̀ni. èmi kọ́ ni mo sọ kí ni telephone number. nítorí àwọn tó máa fẹ́ béèrè ọ̀nà. zero eight zero three three seven three zero nine eh, two zero. ẹ̀tún mú. zero eight zero. nǹkan ó kù sí ọkùnrin. three three. Mhm. seven three mm-hmm. zero nine mm-hmm. two zero. tàbí kàn pé nọ́mbà eob. ti Canada yẹn. àbí ẹ ti Canada yẹn mm-hmm. working ni. ẹni bá fẹ́ lọ ṣiṣẹ́ ni. ẹni tó bá fẹ́ lọ ṣiṣẹ́ ni. Time yín ti pé. because. time yín ti pé sà. Eh. ẹ̀yin lè waste time o. <laughs> ẹ tún ti waste time tèmi náà o. <laughs> because eh, àwọn ti eh, Canada government ó fún foreigner ní opportunity láti wá ṣiṣẹ́ ní Canada. okay. you understand ó dẹ̀ fún àwọn kan ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì yẹn àwọn yẹn làwọn affiliated pẹ̀lú. ok ṣebí tá ti pè yín ẹ ṣe àlàyé ìlẹ́kùnrẹ́rẹ́ fún wa. tó máa ti pè mí. iṣẹ́ Canada wa ibo ni iṣẹ́ tún wà. Azerbaijan. bọ̀dá. o kọ ilẹ̀ kan sí. akim salawa gbẹdo farukin sport international. mr gbẹdo. asalaamualeykum. wa aleykum salaam. rahmatulahi wa barakatu. let's talk about it with, with Yinka Ayefele and EOB. ẹ wá wàrà lójúde kẹ̀kẹ́ Holland ara kéńgé ìdán lójú pópó àrà lójú títì kẹ̀kẹ́ rèé tó dàbí mọ́tò kẹ̀kẹ́ holland holland tricycle mójú ń rọ̀ mo ń ràn mo gbádùn ara rẹ lọ ní kò séwu ẹrù mi jábọ́ bàtà sèṣì bọ́lẹ̀ ò sí mbẹ̀ kẹ̀kẹ́ alákàmọ́ra bíi mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ holland tricycle àti wọlé sínú ẹ̀ àtàtì sọ̀kalẹ̀ láti inú ẹ̀ kò nira holland tricycle jíjókòó sínú rẹ̀ kì í sàgìrà fìdíkà kẹ̀kẹ́ tó gbẹrù tó gbààyàn wọnú ẹ̀ pàlẹ̀kùndé débùdó tó ń rè kó sọ̀kalẹ̀ gálá akẹ́kọ̀ọ́ oníṣòwò òṣìṣẹ́ ọba lórí gbogbo èèyàn unique global capital investment ló ṣe nílẹ̀ yìí. olú-ilé-iṣẹ́ holland sí six and seven akala express road opposite fort oil new garage nìbàdàn. ẹ̀ka lè ṣe wọ́n wà ní dojúkọ pdp secretariat ogoluwa area gbọ̀ngàn road osun state telephone zero zero six five seven seven seven four four three zero seven zero five nine one three three eight two four zero zero three three eight five two seven one six. bẹ́ẹ̀ lẹ́sìn tún lè rí ẹ̀yáwó gbà láti ra èyíkéyìí nínú àwọn ọ̀kadà ẹlẹ́sẹ̀ mẹ́ta tàbí ẹlẹ́sẹ̀ méjì wọ̀nyí ní full range microfinance bank tó ń bẹ ládàmásìgbà lẹ́ẹ̀bàdàn holland tricycle cycle òun gangan la yẹn ń ta sí. ẹ̀bẹ̀ sìkìlárí tà ń sọ. wínà má dáhùn. ìgbà pító dé. má dáhùn pító ìgbà pító dé. dáàdi mo fẹ́ kí àwọn èèyàn jàǹbá nìkan lọ́dọ̀ mi. wọ́n fún mi ní slọ́ọ̀tì láti ilé. láti ṣe kí ni. láti ṣákí slọ́ọ̀tì oyè jíjẹ mo tètè fún akim karim ní fọ́ọ̀mù. ọ̀ya dìde. oyè abọ́bakú. dìde dìde ọ̀fà kínà akim karim mo fún ní fọ́ọ̀mù. dìde dìde pẹ̀lẹ́ ọlọ́run á fún ẹ lálàáfíà. àti wà nítòsí abẹ́rẹ́ rẹ ti ṣiṣẹ́ tán. ok um, akí ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí pé ẹ kú déédé àsìkò yìí. lọ́sẹ̀ tó kọjá a ju nǹkan kan tá a rí lórí. méjìlá ju. tẹ́ ẹ bá gbàgbé a sọ̀rọ̀ nípa ti Polytechnic Ìbàdàn Alhaji Ṣọlá Dòyè wọ́n padà wá ṣùgbọ́n èmi ò ráàyè nínú wọn àdúpẹ́ lọ́wọ́ wọn lù wọ́n lọ́gọ̀ ẹnu ẹ ṣe tẹ̀ pọ́n wà lé kan ọ̀rọ̀ yẹn ó kì í díẹ̀ bóyá ká ṣe báyìí ìgbà tí láyìnká ó fi fún èmi ní àṣẹ pé kí n pe Alhaji àsìkò program wa ti súnmọ́ bóyá káfàsìkò yìí sọ pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kálàjì Ṣọlá Dòyè jọ kí wọ́n wá sórí program wọ́n wá ṣàlàyé nípa tàwọn ọmọ tó ń gbé inú campus táwọn kan ká mọ́bẹ̀ tí wọ́n ṣe lọ́ṣẹ́ ipa wo ni iléèwé gbé kí ló dé tí iléèwé ò kì fi ń rìpọ́ọ̀tù fún iléeṣẹ́ ọlọ́pàá tó bá ṣe èèyàn léṣe sínú ọgbà sínú ọgbà afẹ́ gbọ́ gbogbo ẹ̀ lẹ́nu wọn ẹ ṣeun. ẹ̀yin tẹ̀ ń wò wá lórí Facebook eh, káàdì yín ti wà ńlẹ̀ eh, ẹ darapọ̀ mọ́ wa kẹ̀sì bá wa ṣíà ẹ̀ káàdì tá a máa fún àwọn olólùfẹ́ wa lórí Facebook lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ ká kọ́kọ́ lu iléeṣẹ́ eh, àjọ sport council sí eré àtàwọn tó ń rí sí eré ìdárayá nípínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n kú gudugudu méje àti yàyà mẹ́fà pàápàá jùlọ eh, mo kí kọmíṣánná wa aṣíwájú eh, Ṣeun Kórèdé thank you very much my brother and ní ayé olúgbọ́n hmm. mo dábòrùn méje láyé hmm. àrẹ̀sà mo dábòrùn mẹ́fà hmm. ìgbà tí kọmíṣánná Ṣeun Fákóredé tí wọ́n wà ní àkóso eré ìdárayá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ipò kẹfà ńlá ṣe pẹ̀lú aré ìdárayá tí àṣelẹ́dó àdúpẹ́ hmm. lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí a sì nígbàgbọ́ yìí pé a ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ tó bá di lọ́dún tó ń bọ̀ pẹ̀lú ìgbìyànjú yín láti pé kí ó wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ẹ̀ la gbọ́ wípé kó jẹ́ pé ìpínlẹ̀ ọ̀yọ́ ló máa host ẹ̀ next year hmm. gbogbo akitiyan tí kọmíṣánná ṣeun fakorede tí wọ́n ń sà hmm. ni a gbọ́. ọ̀dọ́mọdé torí ẹ̀ pé orí ẹ̀ pé gan-an ìgbà tí ọ̀rọ̀ tá a fẹ́ dẹnu lé yìí sì ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ gbọ́ wa dáadáa ní ìjẹjọ́ mo pálásà mọ̀ yìí pé a máa gbìyànjú láti kọ́kọ́ bá kọmíṣánná sọ̀rọ̀ ká agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni wọ́n pè é ká mọ ohun tó ṣẹlẹ̀ gangan èmi gan ò tiẹ̀ wá pé kọmíṣánná kọmíṣánná fúnra wọn náà pè mí wípé àwọn èèyàn sọ fáwọn wọ́n sì ṣàlàyé ní kíkún wọ́n ní kí n fún wọn ní àsìkò díẹ̀ káwọn béèrè lọ́wọ́ àwọn alákòóso tí wọ́n ń ṣe ìṣàkóso eré ìdárayá ní ìpínlẹ̀ ọ̀yọ́ títí di àná èmi àti kọmíṣánná ń sọ̀rọ̀ títí di ìrọ̀lẹ́ ní nǹkan bíi aago márùn-ún kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún èmi àti kọmíṣánná ṣì ń sọ̀rọ̀ hmm. a wá sọ hmm. débi pé àti ó rí bẹ́ẹ̀ o àti kò rí bẹ́ẹ̀ o n tó dáa jù ni wípé kí sport council kí wọ́n wá hmm. láti wá sọ bó ṣe rí gan pẹ̀lú àlàyé tí kọmíṣánná tí wọ́n ṣe fún èmi mo ní kò ní í dáa kémi wá lọ gbẹnu yín sọ̀rọ̀ yí kò rí bíi arákùnrin tó wá láti wá sọ pé n báyìí ṣẹlẹ̀ kì í ṣèmi ló yẹ kí n jábọ̀ rẹ̀ ẹnu yín ló ti yẹ kó dùn ẹgẹ́ bí mo ṣe sọ ṣáájú pé agbẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni kẹ́ni ògúnmilọ́rọ̀ pè mí láìpẹ́ ńgbà tí à ń ṣe ìkéde àti ìpolówó ọjà yìí pé alága àjọ eré ìdárayá nípínlẹ̀ ọ̀yọ́ pé àwọn o wípé àwọn ti gba àṣẹ látọ̀dọ̀ kọmíṣánná yìí pé dandandan àwọn gbọ́dọ̀ máa bọ̀ ní Fresh FM láti wá sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ ah. kí wọ́n wá ṣe ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ bí ọ̀rọ̀ ṣe rí. kí ni kí ni in tó ṣẹlẹ̀ gan ẹnu oníkànlá àti gbọ́pọ̀n ọ̀hún àábèrè ṣùgbọ́n tí alága fi ránṣẹ́ ni wípé àwọn lè má lè débì kétò hmm. yìí ó tó parí nítorí pé ibi táwọn wà jìnnà àwọn ò sì fẹ́ dá wá àti coach àti alága ni wọ́n sọ pé àwọn á yọjú sí wa wọ́n ní tá a bá lè fún wọn lóore ọ̀fẹ́ ọjọ́ mẹ́jọ káwọn náà wá láti wá sọ bí ọ̀rọ̀ ṣe rí mo ní kò burú ẹni tí a ti ń dá dúró láti ìjẹjọ ẹ já káti ẹ gbọ́n tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gan irú irọ́ bàǹtàbàǹtà wo ni bọ̀dá ìwà pamọ́ àjọ sports council ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n tóbi ju everybody lọ irú irọ́ bàǹtàbàǹtà wo kí ló jẹ yóò gan ó ti fẹ́ẹ̀ bọ́ sí pé bí ìgbà téèyàn yàn yàn jẹ mm. lójú bọ̀dá ìmọ̀ wa ni ok ẹ jẹ́ kán wọ studio ẹ wá ṣàlàyé n tó ṣẹlẹ̀ ẹ kọ́ lẹ́bọ̀dá ẹ máa ní láti sọ̀rọ̀ sókè o. Mm, mo láìkí baritone yín ṣùgbọ́n ẹ sọ di calling tone. Mm-hmm. kí lorúkọ yín sà. Emmanuel Adédáyọ̀ lorúkọ mi sọ. interfi pètò yìí ní let's talk about it rè àjọrò la pé ẹjẹ́ àjọ fi etí inú gbọ́ ká sì jọ fi làákàyè túmọ̀ rẹ̀ sétí aráyé kámẹ́rà máa gbé ojú yín o kò sí wàhálà kò láì fi ah, ah, kò sí wàhálà kò gbọ́dọ̀ lọ láì fi mm-hmm. àbọ̀ láì fi ah, uh-huh. now kí ni n tó ṣẹlẹ̀ gan. ìkan tó ṣẹlẹ̀ ni wípé kódó di pa lọ sí festival tí wọ́n ń lọ yìí. Hmm. ṣé ó ṣiṣẹ́ àjọ eh, ẹ̀ ń ṣiṣẹ́ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Sport Council. bẹ́ẹ̀ ni iṣẹ́ wo lẹ ń ṣe ń bẹ̀. gymnastics ni mo ń ṣe. gymnastics ni ẹ ń ṣe. bẹ́ẹ̀ni mo máa ń perform. àwọn tó máa ń lọ́dàn tá a tàkìtì tá a lọ́mọ́gi tá a ṣe bí àjàngìlá wọn yẹn. àjàngìlá ah, eh, eh. sọmọlẹ́ àjàngìlá lẹ́yìn ni. ara ọmọ èkìtì lèmi. Ah, apá àbólé èkìtì. ọ̀run ìsẹ̀ èkìtì ni mi. kò jìnnà sọ́dọ̀ wọn náà. ó jìnnà díẹ̀. ṣé dandan ni kò pa mí rè kí ni pọ́blẹ́mù ẹ̀ gan-an ee eh, serious fun just. ilé ayé kò serious. ok ẹ n bọ̀dá bọ̀dá jàgìlá a fẹ́ serious pẹ̀lú yín. ya serious wa atọ́dún mélòó tẹ́ ti ń ṣe gymnastic. tẹ́ ti ń tàkìtì ọ̀jẹ̀. ṣé nípínlẹ̀ ọ̀yọ́. àbí tẹ́ ti ń mú bí iṣẹ́ tẹ́ ti mọ̀ pé ah. kọ́lé yín ni. mo ti mú bí iṣẹ́ ń sìn láti 1999. lẹ ti ń ṣe. àtijọ́ ẹ ti ṣe gba àmì ẹ̀yẹ rí. dáadáa fún ìpínlẹ̀ wo lẹ ń ṣe fún. èkìtì. ok àti ọ̀yọ́ ẹ ti gbà fún ìpínlẹ̀ ọ̀yọ́ kí ni tẹ́ ẹ gbà fún ìpínlẹ̀ ọ̀yọ́. mo ti gba gold méjì àti eh? silver kan fún ọ̀yọ́. gold méjì. ní iye àwo ní festival wo. àti mi ti bá wọn lọ festival rí. ok n bọ̀dọ̀ ti wá gba gold. competition tí a lọ ní èkó mo gba two gold ńbẹ̀. ok eléyìí tí a lọ ṣe ní àbújá mo gba silver ńbẹ̀ lórí pumeos. ok, okay. lórí gymnastic náà ni. bẹ́ẹ̀ni ok ẹ ń ṣiṣẹ́ fún wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí gymnastic. ẹ ń ṣe bí ìtọrẹ àánú ni àbẹ́ ń gbowó. ṣé wọ́n ń sanwó oṣù fún yín ni. wọ́n ń sanwó oṣù fún mi. ok ok so tọ́balẹ̀ ti sanwó oṣù yẹn hmm. ó máa ní òye kan tí a máa ń fún kóòṣì wa padà nínú ẹ̀. bí àjọ àbí bí tip rárá o àjọ ló gbọ́dọ̀ jẹ́ tíìpù báwo. àjọ àjọ kọ́ o tíìpù ni o torí wọ́n ti must wa. ẹ̀yin mélòó. oyi gbogbo àyìnbáyìn afẹ́ tó bíi six bí ẹ̀yin mẹ́fà. bí àwa bí mẹ́fà. ṣé bí àjọsọ nígbà tẹ́ fẹ́ gbaṣẹ́ yẹn pé tó bá ti wọ bíṣẹ́ yìí o ó ti yẹ o tó bá gba twenty thousand àwa la ní five thousand bóyá outsourcing company ló bá yín sọ̀rọ̀. ọ̀ bóyá wọ́n fi ń dájọ́ fún yín. wọn ò bá mi sọ bẹ́ẹ̀. ẹ dúró èló lẹ ń gbà lóṣù ẹ má bínú sáà. thirty thousand ni mo ń gbà lóṣù. Ah, èló lẹ wá ń fi dá padà. mo máa ń dá eight thousand naira padà. ta lẹ ń dá padà fún. coach pepin. kí ló dé tẹ̀ ń dá padà fún ẹ ó ṣàìdé pè wá ní ọjọ́ kan torí hmm. ló wá sọ pé ó ní GM wá sọ pé ẹni tí ò bá ti lè san eight thousand naira yẹn pé wọ́n hmm. máa yọ orúkọ ẹ̀ kúrò ní ah. competition ìpínlẹ̀ Ọ̀yọ́. mo fẹ́ bèrè lọ iṣẹ́ lọ school. mo try láti lọ school sir. ẹ kàwé ní level wo. mo kàwé ní SS three. ok so a jẹ́ pé twenty two thousand naira lẹ́ ń gbà lóṣù lágbára Ọlọ́run sá. àtìgbà wo lẹ ti ń gbà mo ti ń gbà bá a ti over for seven years sá. àìrọ ìfarabalẹ̀ ṣòwò yóò kò sí increment rárá ni. irọ́ kò sí tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n kọ́ sọ fún wa pé kí ká máa san five thousand nínú rẹ̀. àgbà tí five thousand alóníkẹ́ máa san five thousand. la máa ń drop tẹ́lẹ̀. five lè máa ń drop nù mm. thirty. fún ta fún coach Wasiu wọ́n ní pé wọ́n ní pé àwọn tí ìpínlẹ̀ ọ̀yọ́ ò mú lára wa ńgbà tá a ṣe screening hmm. tó jẹ́ pé wọ́n pè wá láti other state hmm. wípé kò sí kankan tó lè máa fi leave pé ara wúta bá ti drop yẹn ni wọ́n máa share fún wọn okay bọ ìjọba ló ní salary tẹ́ ń gbà. bẹ́ẹ̀ni ìjọba ló ń san sí àkáǹtì. so humanitarian grant lẹ́ ń fi yẹn ṣe. bẹ́ẹ̀ni ní ìgbà ìṣe charity. ẹ dúró ṣé kìí ṣe pé wọ́n máa kó àjọ yẹn padà fún yín létà tẹ́yìn ò mọ̀. rárá ó lè jájọ ṣẹ́gun wọ́n fún wọn ká ìbọn fún yín ká ẹ jẹ́ kí n béèrè question kan báwo lẹ ṣe ń fún wọn lówó by cash ni or by transfer. transfer ni sọ. Oh, ẹ máa ń transfer sákàǹtì wọn ni. kò wá sí indication tẹ bá fẹ́ transfer yẹn. Ah, lórí àkáǹtì mi gangan lèmi ti máa ń ṣe lórí fóònù mi mo máa ń transfer sí wọn màá dẹ̀ pè wọ́n lójú ẹsẹ̀ pé ṣé mo ti nínú union bank ni ni kóòsì yẹn máa ń fún wa so tá a sẹ́ǹjẹ̀ sí.